قال رسول الله صلى الله عليه وسلم إلا رجل كان يسوء خيرا لم يسوء عن عبد الله بن عمر رضي الله عنهما قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إذا رأيتموه فصوموا وإذا رأيتموه فصوموا تكذبوا فإنهم عليكم فضلهن عن أنس رضي عن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تسحروا فإن في السحور بركة كتاب الصيام ọ̀rọ̀ nípa orígun pàtàkì nínú orígun ẹ̀sìn wa Islam tó jẹ́ àwẹ̀ gbígbà pàtàkì jùlọ àwẹ̀ gbígbà nínú oṣù Ramadan ló jẹ́ pé orígun kan ló jẹ́ nínú orígun òpó ẹ̀sìn Islam. Ǹjẹ́ ó wá wáyé ní báàbù yìí? Ohun tó jẹ́ kí àfa Al-Maqdisi ó ní kìtàbù síyà. ọ̀rọ̀ ààwẹ̀ Ramadan yọ jáde ńbẹ̀ ọ̀rọ̀ ààwẹ̀ míì ó yàtọ̀ fún ààwẹ̀ Ramadan òun náà jáde ńbẹ̀ bàbá tí ní kitabu siyam ìfúnmẹ́ ní pé gbogbo tí ọba gbígbà ẹ ọ jẹ́ ààwẹ̀ ọ̀ràn yẹn ní kí ọ̀ràn yẹn kọ́dà wẹ̀mí tó ń bẹ ọ̀ràn yẹn tiẹ̀ yàtọ̀ sọ̀rọ̀ yẹn Ramadan àwẹ̀ kàfàrà lápẹ̀júwe àwọn ọ̀ràn kan bẹ ilé yẹn bá dáa nínú Islam ìdí èkán òun kọ́ gba wúlù àwọn àwẹ̀ kan gbogbo àwọn ìdájọ́ báyìí làwọn onímọ̀ màmá kó papọ̀ jọ sínú kìtàbù àṣìyà hadithu wa alákọ̀ọ́kọ́ lónìí níbi kìtàbù àṣìyà عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقدموا رمضان بصوم يوم ولا يومين إلا رجل كان يصوم صوما فليصمه لا تقدموا gbogbo bí tá a bá ti rí láfùdù báyìí nínú èdè lárúbáwá ìpìlẹ̀ rẹ̀ ní tàtàkọ̀tàmù àmọ́ nínú èdè lárúbáwá tí harafi kan náà tọgbà aharaka kan náà kí wọ́n máa tẹ̀léra wọn ìmọ̀ mọ̀tí à ń pè ní sẹ́kọ̀lù wa a máa wúwo ní ẹnu òní máa wá fà tí wọ́n fi máa ṣe hazifu ọ̀kan náà àwọn tó wà mí tàwa nìyá àti bẹ́ẹ̀ àmọ́ ẹni tó bá ti mọ èdè lárúbáwá yóò ti mọ̀ pé fẹ́ẹ́lù mọ̀bọ́rí ò lè wá kọ́mọ ní kíni xarfu mọ̀bọ́rí ìmà alif ìmà nun wà ìmà ya wà ìmà ta torí àkọ́jà mú fẹ́ẹ́lù má bí nìyẹn o àmọ́ níta nàbí wíńbí mọ̀bọ́rí ìlọ́gbà ìyá kò dúnmú làwọn ọ̀hún. حذفت التاء لا تتقدم رمضان بصوم بصوم يوم ولا يومين. rọmọdọ́nà رمضان abu hurera gba hadithi ولا sọ̀dọ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam yìí ó ní anabi kpala sọ pé ẹ gbọ́dọ̀ gba àwẹ̀ àgbálẹ̀ bí rọmọdọ́nà bá súnmọ́ yẹ́wùmí wàlà yẹ́wùmí kù díẹ̀ tí ó wọlé bọ́yọ̀ sọ̀lá ni bọ́yọ̀ là ni anabi sallallahu alaihi wasallam ní èèwọ̀ ní èèyàn gbọ́dọ̀ gba ààwẹ̀. illa rajulun kana yasumu sawman falyasumhu. àyàfi tí bẹ́ẹ̀ ni pé bọ́lá ti wá wà ní àṣà èèyàn tẹ́lẹ̀ pé yìí máa gba ààwẹ̀ kan anabi ní illa rajulun kana yasumu sawman. Bí kí máa gbá àwẹ̀ kan tẹ́lẹ̀ kí Ramadan náà tó súnmọ́ anabi ní fàlì àsomùhò sallallahu alaihi wasallam anabi ní kíkọ tó ń kọ fún wa yìí pé kéèyàn má gbá àwọn ọjọ́ Ramadan bá kújọ kan àbókújọ méjì èyí ń wọ̀n bá ẹni tó ti láwẹ̀ ń gbà tọ́wá ti déédéé okùjọ́ kan okùjọ́ méjì ànábì ní kí wọ́n ẹni bí ọmọ ẹgbà àwọn ẹjẹ o ìdájọ́ yóò bá òun yìí. wọ́n á nẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ní wa ni pé lápòjúwe ká ní agbúrò pé ọ̀mọ̀tọ́nà fẹ́ wọlé nísìnyí yóò jẹjọ́ àlàrúbá àbọ́jọ́ àkùlàtà ọjọ́ àtàlátà lápòjúwe torí bẹ́ẹ̀ bá ti mọ̀ pé nínú bí àwa mùsùlùmí fi yàtọ̀ sáwọn ẹlẹ́sìn míì onípàwọ́ ká ọ̀fọwọ́ ara wa sọ déètì pé bàbá yìí lágbáwẹ̀ bàbá yìí lásùnkún bàbá yìí lágún àràfà nígbà ọlọ́run bá fẹ́ kí tọdún kọ̀ọ̀kan bọ́ sí òní máa bọ́ sí. ìbí eléyìí láti mọ̀ pé àsókù díẹ̀ káàtó gbogbo ntẹ̀yìn bá lè fóun gbẹ́sẹ̀ lé kákéde ààwẹ̀ kalẹ̀ lọ́kọ̀ọ̀sẹ̀ kan ààwẹ̀ ọbẹ̀rẹ̀ ní dọ́mẹ́jọ òní ọ̀rọ̀kọ̀ọ̀rọ̀ ọdún iléyà ìjọba ìyọkọ̀ sí tóṣù òkì ilé kábíyì oṣù èyí ò sínú lànà nígbà mọ̀tàmọ́sọ̀rọ̀ sọ́nà àmọ́ retí ni gẹ́gẹ́ bá ti padà kánú hadith mi ààwẹ̀ Ramadan àti gbogbo nǹkan ẹ̀sìn Islam tá a máa ní ìkárí oṣù kó lé àìwá dájọ́ kalẹ̀ ọkọ̀ ṣẹ̀ka ogun méjì ìjọba ilẹ̀ máa wẹ̀ ànábì òsè bẹ́ẹ̀ sọ̀rọ̀ àwọn àyè tọ́ba wa rí báyìí à ń bọ́yá arósù lálẹ́ àtàlátà tá a gbàwẹ̀ lálàrúbá àbáàrúsù lálẹ́ ọjọ́ àtúnmí nítorí yóò mọ̀lẹ́ lẹ́yìn ká máa gba àwẹ̀ lọ́jọ́ àtàlátà. ǹjẹ́ wàá lẹ́tọ̀ọ́ àwẹ̀ rọmọbánà tí ó bẹ̀rẹ̀ ń jọ àlàrúbá kéèyàn wá gbàwẹ̀ jọ mọ́ndé tòmọ́tàbí ìdòmínú ìyẹ̀wò mi òkùjọ méjì. ọ̀gá àwẹ̀ tí ó bẹ̀rẹ̀ ní ọjọ́ tíìsdè yóò mọ̀ tó làtà táwọn bọ́yá àròsù bọ́yá àròsù ìdí yẹn lè gbà wẹ̀ ní ọjọ́ mẹ́ndé ìdájọ́ rẹ̀ lànàbí yìí fún wa ìsọ̀lọ́lọ́ àṣọ̀nà torí pé yẹn ọ̀ká sọ́ra ń kọ ọ̀rọ̀ ẹ̀sìn Islam ẹ̀yìn ó lóun ó ju orí ọlọ́run ó sì lè rí ìdùnnú rẹ̀ nígbà tí ọ̀bá rìn ní ànábì ti rìn sọ̀lọ́lọ́ àṣọ̀nà ànábì ní ilà rọ́júlùn káàna yasumu àfẹni ọba ti ṣe pé àà káwé tó dé nínú muharamu nínú sọfàrù ọbí wọlé awa bíbí gbàánu gbogbo ọjọ́ mande ní máa gba ààwẹ̀ báwẹ ọba bẹ̀rẹ̀ ní ìṣe àdéhùn yìí ní kíru ẹni bí ọba ààwẹ̀ rẹ̀ mande ọ̀sẹ̀ nípa rọjòló ń ká náà yẹ sóhùn sọwọmọn fàlì yẹ sóhùn àbíjọ jimá larúkọ àwẹ̀ ọbẹrẹ àbíjọ sátidé èèyàn ti yí máa gbààwẹ̀ àlàmísì tẹ́lẹ̀ káwò tó dé ànábì ní fálì ẹ̀sùn wò sallallahu alaihi wasallam irú ẹni bẹ́ẹ̀ náà kóun náà ṣe kí ni kọ́ gba àwẹ̀ rẹ̀ níta ànábì Muhammad sallallahu alaihi wasallam wí ni. káwa rí tẹ̀síbíkù ìdájọ́ yìí lórí ọ̀pọ̀lọpọ̀ àwẹ̀ míì náà tá a máa gbà ẹ̀rí lápẹ̀jú ilé yìí ó dùnà àwẹ̀ sáṣúwá àti àṣúrọ̀ tí ò tí ì ju ọ̀sẹ̀ kan sẹ́yìn nísìnyí bọ́ sí yọ jimá gẹ́gẹ́ bí ó ń kà táwọn àkàtà àwọn àkàtà ní yọ sátọ̀dé ó ti fẹ́ lórí tọ́ba hàn sọ nǹkan lórí gbà tọ́ba rọ́sù. àmọ́ tá fẹ́ lò ní pé ẹlòmíì wá wà bí ẹ̀yọ̀rà tẹ̀lé ya ìjọ jimá kékeré wá gbà rẹ̀ wọ́n nílé ẹ̀mọ́ máa dáwọ̀ ìjọ jimá gbà. hadith yìí ń tọ́ka pé bí ìbá ṣe pọ̀ dàníyàn pọ̀ fẹ́ gbàwẹ̀ nítorí pọ́jẹ́ jimá rajulun kana yasumu sawman falyasumhu bọ́bá ikọ́ ọmọ gbààwẹ̀ Àṣúrà Tásúà tẹ́lẹ̀ ọ̀ọ́dà níyàn pé nítorí sọ́jẹ́ jímọ̀ lọ́bẹ̀ ti gbààwẹ̀ àjọṣe burú kọ́dà bí Àṣúrà bí Tásúà bá bọ́ sí yawmal jumu'a kéèyàn ọgbà pẹ̀lú àníyàn kíni àníyàn Tásúà àbí Àṣúrà àti onírànrànrànràn kọ́dà lápẹjù àwẹ̀ kan nìyẹn àwọn ẹlòmíín náà máa tún wọn máa ń wà fi harajì tó bá di náà wẹ̀ rọ́jàbù kí a tún ní gbà wẹ̀ torí rọ́jàbù làwọn àmọ́ mi bí yà làwẹ̀ rọ́jàbù nà bí yà làwẹ̀ rọ́jàbù téèyàn bá dà níyàn kó n fẹ́ gbà wẹ̀ nítorí rọ́jàbù àmọ́ ilà rọ́júlón kánà yasumu sawman falyasumhu ẹni bí máa gbà wẹ̀ àtúnyìn àtàlà méjì rọ́jàbù tó dé gbogbo mande àtàlàmísì inú rọjà bò fàlì ẹsùn bò kọmọ gbàwé rẹ lọ ìtumọ̀ àbíkà nàbì sọlọ́lá ọ̀sọ́lá. abẹni tó ṣe pé ó ti máa ní bàdà ní súnà nàbà muhammad sọlọ́lá ọ̀sọ́lá yìí máa gbàwé àyà mọ̀lẹ́bí àwọn ọjọ́ funfun gbò ànábì máa gbà sí làwọn ọjọ́ funfun gbò nínú oṣù ojú ọ̀run ọjọ́ kẹtàlá ìkẹyìnlá àtọjọ́ kẹẹ̀ẹ́dógún ọjọ́ kẹtàlá àti kẹńlá kẹẹ̀ẹ́dógún rọ́jàbù bẹ́yìn bá ti máa gbà bẹ́ẹ̀ tẹ́lẹ̀ fàlìyà súnmọ́ ha ọmọ gbàǹkan rẹ̀ lọ. àmẹ́ni tí ò fi máa gbà àwẹ̀ tẹ́lẹ̀ tí rọ́jàbù wá dé tó kí àwẹ̀ mọ́lẹ̀ tó ń gbà èyí ò ní ọ̀dà o. àníyàn fa afẹ́ gbàwẹ̀ nítorí pé oṣù rọ́jàbù àmọ́ àwẹ̀ téèyàn bá ní téèyàn ń gbà ilà rọ́júlóń káà nà yẹ̀ sùn mùsọ̀ọ́mọ́n fàlìyà súnmọ́ àwọn èèyàn bá ti ń gbà sí yìí wọn ni àwọn onímọ̀ ti gbé kọ́ ṣe àkàlẹ̀ pé ìṣẹ̀lẹ̀kù nìyà àníyàn irú iṣẹ́ kan náà táwọn méjì ọjọ́ ṣe irú iṣẹ́ kan náà àníyàn wọn ni ó jẹ́ iṣẹ́ ẹ̀fẹ́ nìkan kan yàtọ̀ àbẹ́yàn náà sẹ́yìn ṣe irú iṣẹ́ kan òun náà ló ṣe iṣẹ́ yìí lónìí òun náà ló tún ṣe lọ́la iṣẹ́ méjèèjì yìí lè má jẹ kàǹkan náà. ọ̀kan lè jẹ́ ọ̀ràn yẹn kọ̀ọ̀kan jẹ́ kí ni kọ̀ọ̀kan jẹ́ nàfìlà kí ni ó kí ni ó ya méjèèjì nígbà tí ń jẹ sàárì náà ni ó jẹ sàárì àwẹ̀ ọ̀ràn yẹn àtàwẹ̀ nàfìlà nígbà tí èèyàn ń sínú ìgbàkan náà ni ó sínú àwẹ̀ ọ̀ràn yẹn àtàwẹ̀ kí ni àtàwẹ̀ nàfìlà kí ni ó wàá jẹ́ pé ọ̀ràn yẹn lélẹ́yìn nàfìlà lélẹ́yìn òun ni àwọn onímọ̀ máa ó débi àwọn àbáàdà míì náà irú wọn tá a bá ń kírun nísìnyí náà bá a ti rò kú tá a borí kalẹ̀ nínú ọ̀ràn yẹn bẹ́ẹ̀ náà láti kiri láti nínú nàbílà àmọ́ kí ni ó de kírun nàbílà yàtọ̀ ọ̀ràn yẹn òun là níyẹn tàbádà àníyàn sì ní kò ní fi kásẹ̀sẹ̀ sọ jáde nínú sunna tànàbà Muhammad sallallahu alaihi àdáda lè tí ò òun ni Allahumma inni nawaitu usalli. àdádálẹ̀ tí ọ̀dà ni ànábì ọ̀pọ̀ wa bẹ́ẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ àlejò sẹ́yìn. Ǹjẹ́ ń jẹ́ àníyá táwa náà wa ni òní tó onye nínú ọkàn yẹn. Gbogbo aláwọ̀ ìdínà wéjì ni ọkàn lè yóò ti ni ni gbogbo ti ma fúnra àwọn àníyàn wa ló lè sọ àwẹ̀ kan di ntọ́lọ́nfẹ́ ó sì lè sọ di ntọ́lọ́nfẹ́ àníyàn tá a bá dà gbẹ̀yìn bá dà níyàn gbá àwẹ̀ jọ ọjọ́ kẹtàlá nínú oṣù rọ́jàbù àmọ́ wá ṣe gbà nítorí ọjọ́ kẹtàlá máa gbà àníyàn rọ́jàbù lè gbà lè àmọ́ bí yẹn bá ti ṣe ìyá níyàn nígbà ah, ìwé ọ̀gbà àwẹ̀ arúgbó ìwé ọ̀gbà ọjà àmọ́ ànábì máa gbá àwẹ̀ gbogbo ọjọ́ kẹfàlá ọjọ́ kẹrìnlá ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù ojú ọ̀run ànábì ní fàjìyà sùn ha ah, bí yẹn bá máa gbà wá àwọ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kọ́ máa gbà wọ̀ oṣù di lọ́wọ́ kọ́dà kọjá ọ̀rọ̀ mọ̀bá Kini jọjọ yìí méjì ni pé àbí wọn ó rúṣù lọ́la àbí wọn ó rúṣù lọ́sùnla alẹ́bùa Muhammad sallallahu Alaihi wa sallam ẹ̀kọ́ tó kọ́ wa ń bí ni pé ká má máa gbé ẹ̀sùn kọjá àbí tá lẹ́sì gbé ká ntọ́fà eléyìí ni pé ara wọn kan tí wọ́n pè é akọ́mọdàbí ah, ìgbà tí wọ́n ó rúṣù lọ́la ẹ̀gbọ́ ẹ̀ka jẹ tààrí kalẹ̀ ẹ̀dàníyàwẹ̀ kalẹ̀ ọba ti lọ́la àti ọba ti láwọn rí àmọ́ bá lọ kó fáwọn dé àmẹ́bìnrin àìgbá wọ̀ kalẹ̀ ìyọ̀wó mi káwọ̀ yọ̀ nígbà tí ẹ̀ bá ti róṣù ní apàdà kanú àbíyí nígbà tí ẹ̀ bá ti róṣù àwọn òbí ìdènà àmọ́ àwọn ẹ̀dẹ́ ń gbà kalẹ̀ àìbá mọ́ là ń pè ní kíni yẹ̀wò mú yẹ̀wò ṣà àmẹ́bìnrin káwọn ti bẹ́ẹ̀ sọ̀nà náà wà lẹ́yìn ọ̀sẹ̀ عن عبد الله بن عمر رضي الله عنهما قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إذا رأيتموه فصوموا وإذا رأيتموه فأفطروا فإن غم عليكم فاخجروا له عبد الله بن عمر رضي الله عنهما ونبى حديث بواحد حديث تبادما نبى عنهما ó tún dá lórí ọ̀rọ̀ àwẹ̀ Ramadan náà lè dálé lórí. Ànábì sallallahu alaihi wasallam ní idha ra'aytumuhu ay idha ra'aytumul hilal bẹ́ẹ̀ bá rí oṣù ẹ bá rí lẹ́tẹ̀sù ìlàlù oṣù ojú ọ̀run tó lé ti Ramadan níjọ́tẹ̀ ẹ bá ti rí fàṣùmù ìgbàwọ̀ bàbá ti rí lálẹ́ òní ní àgbàwọ̀ lọ́la àṣẹyìn wà ìdá ọ̀rọ̀ ẹ̀tùmùhù bẹ́ẹ̀ bá ti ń gbá àwẹ̀ lọ́njọ́ tẹ́ ẹ bá tún rí oṣù ti ṣàwáàlì fa ọ̀pẹ̀rù ẹ̀tù lọ. àfi ìdájọ́ anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ni pé àwa ń àwa mọ kàlẹ́ndà àbí mi mọ ìsáábì àbí nǹkan kan lè fi mọ pé Ramadan náà dé anábì ọ̀kan wa bẹ́ẹ̀ o sallallahu alaihi ìdárọ̀ àìsùnmùhù ànábì níbẹ̀ bá rí kíni oṣù fàṣùmù ẹ̀gà rẹ̀ wà ìdárọ̀ àìsùnmùhù bẹ́ẹ̀ bá sì tún rí oṣù oṣù ṣàwálì fà áfùrù ẹ̀sìn wọn. èyí tá a wulẹ̀ wá ń dààmú ara wa sí lónìí ànábì gbìyànjú ẹ̀ sallallahu alaihi wasallam ànábì ní fàín gòmà àlẹ́ yìí fàín gòmà kí ni tó máa gòmà àlẹ́ yìí látara kíni alùpàmà kíni wọn pè ní gàmámù ẹsùjò ojú ojú sọmọ ọmọ kílíà àti kò tún máa pé oṣù Ọ̀yọ́ fa ingúnmá àlẹ ìfún kò tún máa pé kíni oṣù Ọ̀yọ́ àmọ́ bójú ọjọ́ ti rí gúnmá àlẹ ìfún kò jẹ kẹrin ìdáhùn lè máa dààmú ara wa àwọn ẹlòmíràn ó ní àwọn ní kankan táwọn fi ń wò ó wọ́n lọ gbé tẹlẹsikópù wá wọ́n lọ gbé kíní wá ìsìlámù ò lè tó bá wọn. àìǹkùn mọ́ àdá yìí fún un ànábi ní bọ́ bá nira fún yín tẹ́ẹ̀rí nítorí ojú ọjọ́ ti ṣe kíni ojú ọjọ́ ti rí èyí wọn tún máa bá ànábi ní oṣù ọ̀yọ́ ó lè yọ kámẹ́rì bọ́bá ti wá rí bẹ́ẹ̀ lọ́kọ̀ọ́ dúró fakuduru anabi sọlọ sọlọ ní ẹwà ẹsẹ òdi wọn rẹ ìtumọ̀ fakuduru nù ẹsẹ kíni ẹsẹ òdi wọn rẹ àdìsí yìí ni àwọn ẹlòmíì gbọ́ ni wọ́n sì gbọ́ ìgbà fakuduru làwọn ẹsẹ òdi wọn rẹ àwọn ẹlòmíì ní ìsáábì làwọn èso òdi wọn rẹ àwọn ẹlòmíì ní ìkẹkẹ làwọn èso òdi wọn rẹ àmàǹfààní kéèyàn ọmọ ọ̀pọ̀lọpọ̀ àdìsí anagba Muhammad sallallahu alaihi wa sallam. Ibn Umar kọ́ gba hadithi yìí wá yìí ó tún wá gba hadithi wá lọ́nà bòmíì ó ní fa in gumma alaykum fa akmilu al-iddata thalathina fa in gumma alaykum fa akmilu al-iddata thalathina ǹjẹ́ pé àfẹ́sùnmọ́ ẹ̀sùn bí wọn rẹ̀ ni pé ẹ̀sùn bí wọn ẹtì mọ oṣù ojú ọ̀run ìmọ̀ akọ́jẹ́ méjì bíi àmọ́kàdínní ọgbọ̀n àbí kọjá kí ni ọgbọ̀n. akóde wu làwù ẹkú fẹ̀ kan dé lóde wọn pé eléyìí ò dínú ó pé ọgbọ̀n fàákùnrin lòlẹ̀ ẹ̀ dáadáa sàlàfì àbí ìlú ló túmọ̀ akóde wu làwù sẹ̀rẹ̀kùn ló máa wí wò ní ohun kan náà ló gba àdìsí méjèèjì wá ọ̀dì ọ̀nà ọ̀kadà àná eléyìí tó ń pé àṣẹ anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ni pé a gbọ́dọ̀ gba àwẹ̀ ọ̀mọ̀tọ́nà àfìtà bá oṣù a ti gbọ́dọ̀ túnú àfìtà bá rí oṣù bọ́bá tẹ̀lẹ̀ oṣù yọ ààrí kíláàsì ọjọ́ tá a ti ń kábọ̀ ṣàbánu tá n kábọ̀ a kà pé ọgbọ̀n bọ́bá pé ní ọ̀mọ̀tọ́nà làwà a òun náà yóò pé ọgbọ̀n. إذا رأيتموه فصوموا النبي صلى الله عليه وسلم bá rí oṣù ẹ̀dá àrùn ǹjẹ́ wàá túmọ̀ pé gbogbo ẹni tí ọba gbá àwẹ̀ àkókò oṣù fún rẹ̀ ara àtìgbọ́ tí ń tẹ̀lé ń kọ ọ̀rọ̀ oṣù òun ni pé èmi ò tí ì rí àbí jàmá ti wo ò rí àbí àwọn apá àti wo èrí anabuwa Muhammad sallallahu alayhi wa sallam anabi ńgbà tó lọ́wọ́ bó ṣe ní rọrùn anabi gbáwẹ̀ anabi gbáwẹ̀ Ramadana láyé sallallahu alaihi wasallam gbogbo àkọọ́lẹ̀ tá a wá rí ni pé kọ́dà nẹ́gbàá Muhammad sallallahu alaihi wasallam wọ́n máa lóṣù wọn wá ń wí fún mi sallallahu alaihi wasallam kọ́dà ẹnìkan wá ń dọ́kan ànábì ọmọ rí àmọ́ mùsùlùmí ni ó sì gbé oní òun rí òun lóṣù òun lóṣù ànábì ṣèdánwò fún láti mọ ìmáàyè rẹ̀ mọ̀mìnì yẹn wá gbé ké sara wọ kà wá fẹnu rẹ kékeré nígbà tá ànábì ti rí i pé a mọ̀mìnì òdo lélẹ́ yìí tó lòun ló sì ànábì ní wọn tó gba àwọn yẹn wọn máa gbà sọlọ lọ wà nínú eléyìí túmọ̀ pé ànábì òfin dandan ẹni kọ́ ẹni kọ̀ọ̀kan wóró sùn kàtó máa gbà wẹ̀ o ẹnu tí a gbọ́dọ̀ sọ ọ̀nìdànàbì sọ́ọ̀nì sọlọ lọ wà nínú ẹni tí ó fún wa níròyìn kóhùn oṣù agbọ́dọ̀ rẹ̀ sùn lára ẹ̀ agbọ́dọ̀ má ló kù ọ́ agbọ́dọ̀ rẹ̀ sùn lára ẹ̀ gbogbo tí ń jẹ́ máa ní ẹ̀sùn àárẹ̀ ádìlú ń bẹ̀ ọgbọ̀dọ̀ tó ń dédé ọgbọ̀dọ̀ jẹ́ni tóun náà ń gbáwẹ̀ ọgbọ̀dọ̀ jẹ́ fáàsì sí èèyàn gbéwò ẹni báyìí bá ti oṣù tí ọjọ́ yìí lọ́dọ̀ aláṣẹ mùsùlùmí ànábì kò sínú àkọọ́lẹ̀ fẹ́yìn kan wá wípé ànábì kò ń lójú ànábì ní ọmọ tó mẹ́ kò sínú àkọọ́lẹ̀ nípa báyìí ni pé eré ìtawulẹ̀ ń jà sí lónìí nǹkan gan àwọn àdúgbò lórí àwa àdúgbò èrí gbogbo ẹ̀yọ́ bá ti lóṣù tó jẹ́ mùsùlùmí láti rí àpẹẹrẹ ìrọ́lọ́rẹ̀ fàyídà ọ̀hẹ́ tòmùrù gbogbo àlùmọ́ làǹdàbí bá sọ̀rọ̀ fàyídà rọ̀ ayé tòmùrù bẹ́ẹ̀ bá rí gbogbo ẹ̀yọ́ bá wá rí inú àlùmọ́ tó bá sọ fún wa tó láti ní ká kékeré ní tó láti ní ká gbáwò. eléyìí ni ìtumọ̀ àdéhùn àdàbọ̀ Muhammad sọ̀rọ̀ ọ̀sán àbá àti ìgbàwẹ̀ lọ́wọ́ àwa bí sẹ́nìkan wọn láwọn aróṣù ibìkan àti nínú tí ó tún ní í ṣe pẹ̀lú ìrí oṣù gbígbàwọ̀ àti ìrí oṣù ìtúnu òní pé gẹ́gẹ́ bí ayé ṣe dà lónìí ọjọ́ bó ti wà láyé anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam anábì náà ní kọ̀ǹtù gbogbo ìlú tí mùsùlùmí wà amẹ́yìntà sára wa ń bẹ̀ lónìí ni pé ìlú kọ̀ọ̀kan ló ní aláṣẹ tiẹ̀ anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam anabi ọlọ́run tí máa ọ̀rọ̀ tí yọ yanjú kọ́lá tí ó ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tá anabi ò sí máa ọlọ́run sì dúró ká anabi ò sọ kalẹ̀ sallallahu alaihi wasallam nínú àdíjà anabi muhammad sallallahu alaihi wasallam anabi ní asọ́wò yawma yasumu náà wà ní fífòrò yawma yufṭiru náà anabi sallallahu alaihi wasallam ní ń jọ́ táwọn èèyàn fún ma ànásùn ní pé bí ọba wà ìlú tó ọba wà níjọ́ tí gbogbo aráàlú ní bá láwọn arósù tí wọ́n ń gbá wẹ̀ ńlọ làwọn ẹ̀sìn náà èyí ń túmọ̀ sí pé àwọn kankan tá a máa gbọ́ pé àwọn kan ní ọba máa wẹ̀ ní òṣèkínní ní ọba tuntun náà tàbí o sallallahu alaihi wasallam as-sawmu yawma yasumu náà ìjọ́ta láti mùsùlùmí gbogbo tá a bá wà tọ́ba ni wọ́n rúṣù kàgbàrò bàbá ni wọ́n rúṣù tó ní àtúnú kàtúnú kọ́dà kò níbi àtẹ̀tẹ̀ wá ń fóònù ẹnìkan mẹ́ka àbí fóònù ẹnìkan sàwùdí pé ẹgbọ́ fẹ́ rúṣù kò níbi gbogbo ìta bá wà tálàtẹ̀ mùsùlùmí ilẹ̀ bá ti ní àwọn rí oṣù ìdárò àìsùnmọ́hu fàṣùmù wà ìdárò àìsùnmọ́hu fàṣùmù àlùmí lè máa wá wò pé agbára ń ẹja àmọ́ èèyàn máa wí ni pé wọ́n kàn ń bà wọ́n láwẹ̀ jẹ́ wọ́n kàn ẹni kan wọ̀ lé bà wẹ́ ẹni kan jẹ́ anabi Muhammad sallallahu alaihi gbogbo ẹni anabi ti clear anabi ní àwọn aláṣẹ ẹnu yín ọjẹ́ mùsùlùmí yọ bá pa yín láṣẹ kí èsì ọ̀sáṣẹ pé ọlọ́ni ẹ wáyà ni wọ́n dẹ̀ gbọ́dọ̀ débẹ̀ ẹ gbọ́dọ̀ tẹ̀lé wọn bí yíyàn làbọ̀ àtàlùmọ̀ lófin ìmọ̀ àti ẹ̀kọ́ ìfàdùn anabi yẹn máa tẹ láti àwọn aláṣẹ lópin ìgbà tí wọn bá pa yín láti pé kẹsẹ lọ bí wọn bá pa yín láti fi ọsẹ lọ anabi yẹn máa tẹlẹ wá àtẹlẹ àmọ́ arósù wọn láwọn arósù ẹgbà àwẹ ọsẹsẹ ní yíyan wọn bá tiẹ̀ wá padà wá ní àwọn ni wọn kàn ní àgbà ní àdéhùn òrí ẹni ọgbà ẹ tálábẹ nìyí lẹ́nu òun ò ní pọblẹmù wọn anabuwa muhammad sallallahu alaihi wa sallam anabi làwọn aláṣẹ ẹnu ní ìfọdúnlá dákun fa in ahsanu fadakum wadahun wa in asa'u fadakum wa alayhim anabi sallallahu alaihi wa sallam ní látòrí ọ̀rọ̀ ọ̀rọ̀ anabi ti bẹ̀rẹ̀ bí wọn bá ń kẹwọn fún yín àwọn aṣáájú yín bí wọn bá ṣe dáadáa ànábì ní fàdákùn wàdà wọn ẹ̀yin ó soríire àwọn náà ó so wà ń àṣàù bí wọn bá ṣe dàkejì lẹ́yìn òsì mọ ẹsẹ láti Ọlọ́run lára wọn lẹbi tẹ̀lé wọn ibi ọ̀run là lẹbi tẹ̀lé yìí lẹ àmọ́ àlè lò ó sì gbogbo ọ̀rọ̀ sẹrí àlùkù náà ànábì sọlọ sọlọ ní bí wọn bá ṣe nǹkan míì sẹ́yìn ọmọ èyí sẹ́yìn tẹ̀lé lára wọn ni pé a aláṣẹ wọn mùsùlùmí ni wọ́n wọ́n sì láwọn rúṣù alábì ní bí wọ́n bá ṣe nǹkan ní ẹ̀yìn ò níṣòro fàlàkùn wà àbẹ̀yìn ẹ̀yìn kúrì ọ̀ràn wọn gbogbo ẹ̀ wà àbí ìdánilẹ́bí sọ̀dọ̀tọ̀ ọ̀rọ̀ sọ̀dọ̀ làwọn onímọ̀ màmá bí mọ́ ẹ̀rí wá pé bí ìmáàmù bá kírun ọwọ́ mọ́sálásí ó kírun èsì mà pé òun lẹ́gbẹ̀ẹ́ la lápẹ̀jú rẹ̀ ọtí wá sálámà yìí tán ó ti kó mọ́sálásí àwọn èèyàn ti lọ bẹ́ẹ̀ àwọn àtúbà yẹn wá rántí láyé la. ìjọba níbi kọ́mọ wá kiri ojú létí pé ẹ dákun gbogbo ẹ tó tò lẹ́yìn mi ní àtúbà lónìí ẹ má bọ̀ ká fún mi kí òun bẹ́ẹ̀. فإن أحسنوا فلكم وذلك وإن أساءوا فلكم وعليهم. nípa báyìí ẹ dákun àwọn tí yóò lè nọ́ọ̀rọ̀ ẹ̀mẹ́jẹ̀ aṣọ di gbígbé ìdárọ̀ àìsùnmọ́rù fàṣùmù ẹ̀ bá rúṣù ẹ̀dá rẹ̀ kò yé ṣe dandan ni pé kó ń kálukú rúṣù o kọ́lá láyé anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam wọ́n máa rí oṣù wọn wá wí fún anábì náà sallallahu alaihi wasallam. hadith kẹta Anas bin Malik radiyallahu anhu lọ́gbà hadith wa. قال قال رسول الله صلى الله عليه وسلم قلت سيولون كتا قلولون كما بعد النبي صلى الله عليه وسلم تصحروا فإن في الصحور بركة فإن في الصحور بركة النبي صلى الله عليه وسلم تصحروا ما جتعوا والأمر في الإسلام يقتضي الوجود bọ́lọ̀ bá pa wá láti fẹ́ẹ́lú amúyí àbánábì pa wá láti dáadáa ní èèyàn tẹ̀ láti náà. Ànábì ní tàfáṣàwù ẹ máa jẹ sàárì jẹ gbàngbàwò pàtàkì jùlọ àwọn Ramadan ọ̀rọ̀ Ramadan náà làwọn àdàbí. Tàfáṣàwù ẹ máa ṣe kíni ẹ máa jẹ sàárì fa iná ìsà ṣòwòyí bàbà ànábì lálùbáríkà ń bẹ́ẹ̀ bí sàárì èyí ò ní pé ká ṣe àti ìfi ọ̀pọ̀lọpọ̀ lónìí bọ́lá dúnà lẹ́yìn ní ìlàdélẹ̀ ní ṣe iná ẹnìkan ẹni ọkọ mọ́ di wọn bá ti sùn ẹ̀ẹ́dẹ́ ẹ̀ lágbára rẹ̀ yìí ìdílé tó ń dìbò ìjẹun lóru àkúrò ẹni bí ọgbọ́ o àlẹ́bí lọ́pàá wá láti rẹ̀ o sọ̀nà náà wà lọ́sọ̀nà òun làwọn sádàkù sọ́ọ̀lẹ̀ kọ́dà bíbí ọ̀gá pa wọ́n àwọn aṣáájú wa dáadáa ní ìsìlámù kọ́nà bó ṣe tàbí nù ẹyọ ká omi wọn ó dìde lásìkò sàárì wọn máa dàgbẹ́ sí sọ̀dọ̀ lọ́wọ́ àríwó sẹ́yìn wọn ni pé ọba mu rárá ẹ̀yìn òpó èmi èmi ò ní ìlú sàárì ká sunna nabi sọ̀dọ̀ lọ́wọ́ àríwó sẹ́yìn anabi ní pàtàkì iná fífa sórí bàrà ẹlòmílẹ̀ wàá fẹ́ béèrè pé kí ló dé ta aláwẹ̀ Ramadan náà lélẹ́yìn náà torí pé àdìgbà nàbà Muhammad sallallahu alaihi wa sallam àwẹ̀ fọba jẹ́ àwẹ̀ náà bílà ṣe bá àwẹ̀ Ramadan ọ̀ràn yẹn ọ̀yàtọ̀ sáwẹ̀ ọ̀ràn yẹn ara àyàtọ̀ rẹ̀ náà ọ̀rọ̀ sàárì bẹ̀m̀bẹ̀ níbẹ̀ lákọọ́lẹ̀ bá nàbà Muhammad sallallahu alaihi wa sallam àmọ́ gbàwẹ̀ náà bílà kọ́dà tí ó dà níyàn látàná kan sallallahu alaihi wa sallam kò sì tí ì jẹ́ sọ̀rọ̀ lọ́wọ́ àyẹ̀wò sọ̀rọ̀ aláǹdáwí ànábì lọ ànábì Muhammad sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹni ọlọ́run fẹ́rẹ̀ dùnú ẹ̀dá ẹni olóore dùnú ẹ̀dá ànábì lè máa ń lo oúnjẹ ní lọ́pọ̀lọpọ̀ ọjọ́ sọ̀rọ̀ lọ́wọ́ àyẹ̀wò sọ̀rọ̀ odò ti gbogbo òní mùsùlùmí àmọ́ta fẹ́ tó ń bí lọ́rọ̀ yàtọ̀ àwẹ̀ náà fi láàtàwẹ̀ ọ̀ràn yẹn ọ wà lọ àbí ìpè anabi yi sallallahu alaihi wa sallam kò sì tí ì jẹ kankan ọwọ́ àti díẹ̀ anabi wa padà wọlé wa bá àwọn ọmọ àti ọmọ mi àwọn ìyá ńlá wa tí wọ́n jẹ́ àwọn anabi sallallahu alaihi wa sallam anabi ni hali ẹ̀yìndà fún mi mà ṣe pé nǹkan kan bẹ ní ká lè rí jẹ ọyọ sallallahu alaihi wa sallam wọn ní kò sí kí anabi ni ìdáni fàánà sọ̀rọ̀ ànábì ọ̀dà àgbà òwe. èyí ò tó máa gbé títí dìgbà tá ànábì béèrè pé kí wọ́n ní nǹkan kan lé ní kápọ̀dá mi hàn pé òun ọgbà wẹ̀. ẹnu ìgbà tí wọ́n ní òsín nǹkan tí wọ́n jẹ lé ànábì wo pé wọ́n fẹ̀ kan sọ ọ́ di ààwẹ̀ kó o kò gbà dáadáa. òun làwọn onímọ̀ fi gbé kalẹ̀ pé ààwẹ̀ ọ̀ràn yàn bẹ́ẹ̀ ọba dà níyàn ká ṣùgbọ́n òtótó ní o anabi ni malam yorùbá yéet malam yorùbá yéet uh, bisawumi kala sawumala ẹni tí ọba dà níyà lóru bàìkúsà òun níjẹ òun níjẹ báwọn màbí jù òun tá a sùn ní òru gbogbo tó bá lọ lóru yorùbá yéet ìtumọ̀ náà lẹ́yìn yìí lọ bẹ́ẹ̀ ọba dà níyà àwẹ̀ ọ̀ràn yà lóru kásùbọ̀ òkú tó kò ní kẹ́yìn láwẹ̀ àmọ́ àwẹ̀ àpèjúwe míì ní àwẹ̀ asúrọ́ tasuwa èèyàn gbọ́tẹ́lẹ̀ ya ọkà jimá ni wọ́n yá àyèdè ẹ̀yin fẹ́ jẹun ní akínúdé wọn lónìí ní ọjọ́ asúrọ́ ahìn ìdáníyà lánàá tó ṣe ìtọ́ka àwẹ̀ náà fi lánàá ó yàtọ̀ fáwẹ̀ àwẹ̀ náà lọ́rọ́ sùkúrù náà àmọ́ bá jáwé ọ̀ràn yẹn kọjá púpọ̀ ànábi ní báraka mbẹ́ni ká máa ṣe irú sàǹtà nàbí ti máa jẹ je sọ́pọ̀lọpọ̀ sàárì sàmúrí ní àwùjọ wa lónìí kan ti o a nẹ́gbà Muhammad sọ̀rọ̀ sọ́lá máa agbada ká àdìsí náà àmọ́ nígbà tó sún mọ́ wọn ma ọ̀nà àdìsí máa jẹ sàárì ìsàárì wa nígbà pẹ̀lú ìlọ́dọ̀ wa bí ìsàárì aago aago márùn márùn kọjá eléyìí tẹlomi ọmọ gbé àwọn eléyìí wọn láwọn ẹgbà ọjà gbàfẹ tó wọn kò máa jẹun ètò dá àtúgbọn nù gẹbi lànà lànàbà Muhammad sallallahu alaihi wasallam mo fi ní ìfẹ́ ní òsè ṣe ìlà èyí tí wọn ń wò pé ọjà ni ó lè ṣe pé nǹkan dà nù lọ́dọ̀ Ọlọ́run náà èyí tí wọn ń wò pé kọjá yẹn bóyá ń tọ́lọ̀ fẹ́ nù lọ́gbọ́n orí ìfẹ́ inú òsè ṣẹ́sùn. àti kéyìn ó béèrè kó lọ́lọ́run bíi kó là nẹ́bi bí òun ni aṣáájú wa Aliyu bin Abi Talib radiyallahu anhu lóhùn lójú rẹ̀ ńjọ́ kan ní Aliyu ní law kana ad-dinu bir-rahmi law kana ad-dinu bir-rahmi لكان أفضل الحب أولى بالمسح من أعلى àbí ní tóun ti gbà pé ọdún orí kọ́ ni ọ̀rọ̀ ẹ̀sìn bó o lọ́lọ́ ní ìyá àti bó o sì là nẹ́bí gbà wá sọ̀rọ̀ náà ọ̀sán. àbí òní ń lọ tó ń ti gbọ́ lánàá nẹ́bí pé èèyàn bá wọ fún bí sàmà kókò ìdí wọn máa ń fa wọ́ ṣe bí sọ́ọ̀kì bọ̀dá wọ owó fi ṣe. àbí kọ́dà pé èèyàn bá wọ sọ́ọ̀kì náà ìdájọ́ kan náà ni gbọ́ bá ti sàlùwà lápò tó wọ kókò àbọ̀ sàlùwà lápò tó wọ sọ́ọ̀kì já sọ fẹ́ fún islam yọ̀ǹda fún wa débi pé kọ́ bá sàlù aládé di ojú tó kú kó o ṣe kí ni kọ́ wẹ ẹsẹ̀ kọ́dà máa wulẹ̀ bọ́ kófò rẹ̀ máa wulẹ̀ bọ́ sọ́ọ̀fù rẹ̀ omi tó ń bẹ lọ́wọ́ rẹ̀ níwọ̀n bá omi tó fi pásítọ̀ àbomi ìlú ètò ìfọwọ́ ọ̀wá fi ra lórí báyìí ìlànà nẹ́bí sọ̀rọ̀ lọ́wọ́ àyè bẹ́ẹ̀ bá wà nílé yóò rìn àjò yẹ́wò mọ́ni wàdà ìdá òun kan fàkà ìyẹn lè máa ṣe bẹ́ẹ̀ gbogbo àgbà láti ọ̀nà àti àmọ́ bá ti di kóòrù kan pátá tó ní fún àwọn àti lọ yóò tún fòfò náà fọ́ yóò ta lu àdáni kódà bí yẹn bá wà lórí ìrìn àjò ara títí ìsìláàmù rọrùn dé ó lè má gbọ́ kófù ní kó má gbọ́ kófì ní kọjọ́ mẹ́ta kódà kó wọ tọ́ílẹ̀tì bàbá ń gbé àgbẹ̀ tó ti gbé bàbá ti kákọ́ jáde kó sàlùwàlá kọkùnrin ká orí kófù rẹ̀ ọba àmúbẹ́yìn àfi ìlà lẹ́yìn náà àti àti bẹ́yẹn bá wọ bá ní bẹ́yẹn kó bá lẹ́ dáná bá yọ ọ̀pọ̀ fún ilẹ̀ yọ ọ̀pọ̀ sọ́ọ̀sì ilẹ̀ lọ́wọ́ ẹ̀. Ìdí àlẹ́ yìí wọ́n sọ fún wa ni pé nígbà tá anábìá wa gbé ìdájọ́ kófò kalẹ̀ anábìá wa ní òkè sọ́ọ̀sì òkè kófò ní ká máa tẹ̀lé ní ká máa fò ní pàábà yìí. Àní ilé wa wò kí wọ́n bá pé làákà ìlàbẹ́ ibi tó ní làákà náà ibi tá à fi ń tẹ̀lé gan nínú sọ́ọ̀fì tá à ń tẹ̀ ni òun lọ yẹ kí bàbá jẹ ìfomi nù kankan òun lọ yẹ káfí nù òkè yìí ò níbi àmẹ́sìn òun bẹ́ẹ̀ ọlọ́mba ọmọ hekima tó ń àti ní àti òun ni ká sọ débẹ̀ yẹn ni pé àwọn nǹkan mí bẹ́ẹ̀ táwọn máa fi làákàyọ̀ ọmọ ìyá wa wò pé ilé ìgbà ni ó lè dóhùn dá lọ́dà olóbi dada ká máa béèrè kí lọ́lọ́run fẹ́ kí lànà ti fẹ́ ká tó máa ṣe èyíkéyìí ẹ̀sìn dábàá tó ẹ wá pẹ́ẹ́rẹ́ sí sàárì tọ́wọ́ àwọn ẹlòmíín ti dé kò pé ẹni tí ń bá ń jẹ sàárì láago márùn kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ọkọ̀ ojú ogun wọ́n ẹlòmíín fẹ́ lè ṣe kọ̀ láàrọ̀ lórí ti pé sàárì tó dà jù pé ìjọ súnmọ́ ìgbà kẹ́yìn ìgbà àṣùbà náà náà kalẹ̀ ẹ̀ wá bàbá dì sínú ẹlòmí ó lo ohun tó bẹ̀rù ọlọ́run débẹ̀ ni yọ lọ mọ́sálásí wọ́n bá dé ní oṣù wá sínú ní sẹlọ̀ mi anabi sọlọ sọlọ mi ká kánjú sínú nínú làlẹ́ ọ̀sẹ̀ mi kọ́dà kọ́kọ́ jẹ nǹkan fi nǹkan ẹ̀ nu kòtò kòtò kí ọ̀rọ̀ máa lórí ẹ̀rí pé kí ọ̀rọ̀ ṣe ọgbọ́n èrí tó lẹ́yìn ọmọ wò pé a ah, ẹ̀rọ tó ti fi parí ẹ̀bí yìí pé kódò kí nǹkan ló tó wá jẹun kò bẹ́ẹ̀ kọ́ jẹun òwe gan-an nígbà àlùkò lọ́lọ́run tẹ́ sọ. àwọn ìsáǹpùsì pọ̀ bẹ́ẹ̀ tó ipa fi kéyìn ò béèrè kí lọ́lọ́run ní àṣẹ lásìkò yìí òun ló ní àmọ̀ṣe lásìkò yìí. àpẹẹrẹ míì táwọn onímọ̀ tó máa mú wá ẹ̀wọ̀n ní hajj wọn nígbà tá nàbọ Muhammad sallallahu alaihi wa sallam kú ní àràfà anabi lọrọ anabi lọ mùsàlìfà anabi sallallahu alaihi wa sallam fi fi ń sọ fáwọn sàhábé tẹ́lẹ̀ pé ẹ má máa fi gbogbo òru sùn ẹ máa fi kí ni ẹ máa dìde yẹn náà fìlà lóru. ọwọ́ àdìgbò mùsàlífà yìí anábì òsè nǹkan ní mùsàlífà lẹ́yìn kó kí magrebi àti kí ni àti ẹ̀ṣá ikú sísọ. àṣùbà làlẹ́nu tó dé mi. òun ló fi fi súnà pé òun lèèyàn máa ń sọ mùsàlífà. bẹ́ẹ̀ bá dé mùsàlífà tọ́lá ní iṣẹ́ kan àbí àdúrà pàtàkì kan wàlá yìí ṣe lọ́mọ ìṣọlọ́mọ ọ̀rọ̀ ni súnà ń bẹ̀ wọ̀ gbogbo àwọn kan wọ̀nyí làwọn onímọ̀ màmá fi kọ́ wa pé àti kéèyàn ó béèrè ibi téèyàn kéèyàn ó ti sùn èèyàn gbọ́dọ̀ yan nábìlà ìgbà tó yẹ kéèyàn yan nábìlà èèyàn gbọ́dọ̀ sùn gbogbo eléyìí ni ká béèrè ìlànà tí lọ́lọ́run ní kí lànà yìí kọ́nà kó fẹsẹ̀ wá lé ojú ọ̀nà tuntun sọ́dọ̀ lọ́wọ́ àwọn ẹbí Amen.